nínú àwọn ìbéèrè tó tún wà ní ìbéèrè ṣe ìbéèrè wọ́n ní ẹ̀dàkùn lọ́kọláya tí ọba aláàbá fún wọn ní ọmọ tuntun wọ́n ní ẹ̀dàkùn kí ni yóò jẹ́ ojúṣe àkọ́kọ́ gbàrà tí ọba aláàbá yọ̀ǹda ọmọ fún wọn láàrin ọkùnrin àtòbí náà kí ni yóò jẹ́ àkọ́kọ́ ojúṣe tí wọ́n ṣe fún ọmọ náà láyìngbà tó ìmọ̀ àmọ́ tí o béèrè béèrè náà ṣùgbọ́n tó bá ṣe pé tó béèrè ni pé ṣé kí ni ìwọ ọmọ yẹn lọ́rùn wà ní àbí kí ló yẹ kó ṣe ẹni tó bá bímọ. ní ṣókí ọmọ bíbí ẹ̀kún lálá ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. bí ẹ bá bímọ lọ́kọ láya ọkùnrin àti obìnrin tọ́lọ́ wọn bá fún wọn lọ́wọ́. ní kété tí olùwà bá sọ obìnrin láyọ̀ àkọ́kọ́ òun náà ní ìdùnnú àti ìdúpẹ́ fọlọ́ ìdùnnú àti ìdúpẹ́ fọlọ́wà torí pé ewu ńláńlá òun náà ní ọlọ́wọ́n ọba ló là wọ́n bẹ̀ ewu ní ó ẹbí wa máa kíyàn sí ẹkú ẹwù ewu ni ọmọ bíbí pẹ̀lú ibi tí obìnrin máa ń là kọjá yìí ó lè la ẹ̀sán nínú ọlá kọ́lọ́wọ́ ọba ṣe pẹ̀lú mọ̀ yìí àti pé fún àwa tá a wà lóde òní òun náà ni àwọn ìtẹ̀síwájú tó tún ṣẹlẹ̀ lóde òní development tó ṣẹlẹ̀ ìgbéga míì tí mẹ́ra bá fẹ́ bá obìnrin wọn ni wọ́n ṣe cs ayé ẹ̀kọ́ wọn ni wọ́n ṣe surgery kò sírú ẹ̀ lánàá ẹ̀rí kò sírú ẹ̀ obìnrin míì yóò máa rí mìíràn yóò máa rọ bí láàrin ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kò sí ní rọ́mọ náà bí ó wá nínú ẹ̀gbà wá nínú ìwáyà al-Khallal gbàtí ń ṣàlàyé ìpìláyè alimami Ahmed nígbà míì àwọn obìnrin àwọn ọkùnrin kan wá sọ́dọ̀ alimami Ahmed pé láti jẹta ìyàwó òun fẹ́ bí ọkọ̀rọ̀ ọmọ tí wà lọ́wọ́ ọ̀dà ó ní ọ̀nà tí àwọn olùmọ̀ wọ́n ní. kọ́lọ̀ kọ́lọ̀ kọ́mọ kàǹkà báyìí kọ́mọ kàǹkà báyìí pàápàá jùlọ hadithu ibn abbas la ilaha illallah al-azim al-halim la ilaha illallah rabbul arsh al-azim la ilaha illallah rabbus samawati wa rabbul ardi wa rabbul arsh al-karim du'a al-karb farabaniya tidi ikalli bẹ́ẹ̀ sì ni àrínú àwọn sálàf tí wọ́n ní tó bá rí báyìí obìnrin bá wà ẹwà abọ́kà tó bá mọ́ ẹ̀ka ìdásámá ń ṣọ́kọ́t wà á ẹ́línà tí rọ́bí ha wà ṣọ́kọ́t wà ìdá arúgbó mú dẹ́t wà á alkọ́t máa fi ha wà tà tàkọ́lẹ́t wà á ẹ́línà tí rọ́bí ha wà ṣọ́kọ́t. gbogbo gbìyànjú yìí ìgbìyànjú ńlá kọ́dà àwọn sálàfù. débi pé wọ́n ní àwọn àyàtì míì tí wọ́n hàn pẹ̀lú zafaran jẹ́kọ̀rọ̀ bá débẹ̀ bóyá ọ̀rọ̀ àlùfẹ́ ọ̀rọ̀ lójú. nígbà tó pàkíyèsí ni pé ewu ní ṣùgbọ́n ìtọ́nà bá ní ó bí wẹ́rẹ́ kí ló yẹ kó ṣe àwọn ọ̀rọ̀ kan bẹ tí afáwọn làlámọ́tò ní ọ̀yẹ̀ ní ọ̀tẹ́rà àwọn tó fọ́tò al-mawlud fi ahkami al-mawlud tí wọ́n sọ pé bí èèyàn bá bímọ wọ́n bẹ̀rẹ̀ nínú àwọn kan tí máa ń ṣe alákọ̀ọ́kọ́ at kí èèyàn fún èèyàn ní ròdùnú kí a àti bímọ o wọ́n mẹ́rin wá wọ́n nítorí pé àwọn màláìka wọ́n fún Ibrahim nírò wọ́n mọ̀ pé nínú tọ́tọ́ tó dáa ni bẹ́ẹ̀ ni àwọn màláìka wọ́n fún Zakariya nírò bẹ̀wòlámi alim wọ́n bá ṣàrọ̀ Zakariya wọ́n bá ṣàrọ̀ Ibrahim nínú ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtàníhà àtàníhà kíyàn kíyàn kíyàn kíyàn báríkà kíyàn báríkà kíyàn kíyàn báríkà wọ́n ka àwọn nǹkan yẹn nínú ẹ̀ òun ni àtàdín fi óvìnì yìí àlìyọ́m náà kéèyàn rí i pé orúkọ ọlọ́run ọba èèyàn kọ̀ọ̀kan dákọ̀ ṣe ti ọmọ náà kéèyàn pè ń Allahu Akbar Allahu Akbar kó jẹ́ pé ń tọ́mọ ó ti kọ́kọ́ fetí gbọ́. àwọn ìgbà wa kan náà bẹ pé kó ṣe káàmọ̀ sí lápá òsì ṣùgbọ́n àwọn èèyàn ò rìn àwọn míì àtúmọ̀ sọ̀rọ̀ atahnik kéèyàn ara wa làbí dùn tó dùn kéèyàn jẹ́ kó náà kọjá pé ntọ́mọ yẹn kọ̀kọ́ fẹnu kan nǹkan dúndùn ni. eléyìí òun náà ìbẹ̀nú àwọn olùmọ̀ tí wọ́n ní anábì nìkan eléyìí òun bẹ̀ fún. àwọn sọ̀hábà ti ń ṣe bẹ́ẹ̀ ìtọ́ ànábì àlùbáríkà tó ànábì ni wọ́n fẹ́ kó kan ọmọ lẹ́nu. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. téèyàn bá bímọ kò sí ẹ̀rí kan tó ṣe wípé wọn ò pé kí ló ṣe ọ̀ràn àyàn lórí àwọn òbí lórí ọmọ tayọ pé kan dúpẹ́ fọlọ́ gbogbo àdúrà tán bá wá mọ̀ tó jádùá dáadáa àwọn àdúrà kò sí ẹni tó burú èèyàn bá lọ ọ bá rí ọmọ pápá jùlọ ọ̀rẹ́ ìlú kábíkẹ́lẹ́mẹ́tẹ́lá ní tààmà. من كل شيطان وهام ومن كل عين لام àdúrà tí anabi ní anabi ibrahim náà máa ń ṣe fáwọn ọmọ rẹ̀ anabi náà máa ṣe fún àwọn ọmọ àwọn hasan àti hussein gbogbo àwọn àdúrà ṣọ àbájọ àlùbáríkà fọmọ kò sí nǹkan kan tí yẹn bá ń ṣe torí àwọn orí papọ̀ kan bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn sálàfù àmọ́ pé àdúrà wo gẹ́gẹ́gẹ́ ni yóò ṣe tí a bá bímọ kò sí àdúrà kan pé àdúrà ọmọ rèé o súnmọ́ gbogbo àdúrà tó dáa tó ṣe pé àwọn orí pa kan bẹ lọ́dọ̀ àwọn sálàfù tó máa ń ṣe fọ́mọ fọ́dà nísìnyí èèyàn lọ kí èèyàn lọ kí bàbá ọlọ́mọ àbí ìyá ọlọ́mọ wọn á gbọ́mọ fún yàn èèyàn wá ń ṣàdúrà sí ní ilé ìṣẹ̀ kankan kọ́dà bó ṣe ayatal kursi yìí lè yẹn mọ́ kọ́dà fi ṣọ́ kó níbi èṣù. àti àti barakallahu lak barakallahu fi allahumma masa báwa tọ́ báwa wò yẹn sàṣà àdúrà ṣe níwọ̀n bá ó sì dá padà. àmọ́ káwá ní àdúrà kan bẹ ní kókó èyí tó wá jẹ́ kókó òun wá ní kọsọmọ lórúkọ tó dáa kó pa ẹran fún un yóò mú sàbẹ̀rẹ̀ yìí lọ́jọ́ keje kó fárun fọ́mọ kó pa akẹ́kọ̀ọ́ fún un pàápàá jùlọ ọmọkùnrin tó bá lágbára kó pẹran méjì ọmọbìnrin kó pẹran ẹyọ ọ̀kan kó sọ lórúkọ tó dáa kó wá tọ́jú ẹ gbogbo àwọn ẹ̀kọ́ téèyàn máa ń ṣe pẹ̀lú ọmọ bíbí kó wá ṣe nígbà tó bá bímọ tán àmọ́ pé kí yẹn ní àdúrà kan wá wá spẹ́ṣíà tí yẹn bá bímọ ìpè àdúrà ò lẹ́yìn máa ń ṣe eléyìí kò sí lo àwọn olùmọ̀gbìyànjú láwọn abala kan ẹ̀rí nígbà mi ẹlòmíràn ní àdúrà ò lẹ́yìn lè máa ṣe tí ó fi bí wẹ́rẹ́ ìwọ̀n àwo nínú àwọn àdúrà tó ń ṣẹlá Muhammad sàṣẹlá pé tí yẹn bá fẹ́ kí nǹkan ó já sí rọrùn máa ṣàdúrà báyìí bẹ́ẹ̀ náà ni àwọn àyà kan bẹ nínú Al-Qur'an tó ṣe wípé tí yẹn bá ń bẹ̀rù pé nǹkan báyìí àyà yẹn ṣe déédéé ẹ wo ìdásẹ́mà ò ń ṣàpọ̀tù kàkà níṣẹ́ tí yẹn bá ní àgbọ́yé etí àyà yẹn ń sọ ẹ̀rí ẹkírímà ọ̀kan náà àwọn tàbíàyìn ó gba ìgbà wákàwá nínú àwọn ìwà yàtìbá ní Ísírẹ́lì wọ́n ní anabi Isa ọkọjá lẹ́gbẹ̀ẹ́ màálù kan màálù yọ wà rọmọ bí ara ní ó ti ń rọ bí kò rọmọ bí tírọ́fà ọ̀tọ̀ nítọ́ ẹ̀kọ́ ọmọ gbà wá bíbà tí máa ní ọmọ fẹ́ gba ẹsẹ̀ wá tí ó jẹ́ kí màálù yìí ó ṣe kéré nù. gẹ́gẹ́ bí ọlọ́run ọba ó ṣe fún Isa ní mọ́jísà màálù yìí ká pè ní. يا نبي الله يا كلمة الله يا روح الله يرى شلون وبدالة ترى كن فيكون ìrẹ́ ọ̀kan náà àwọn ẹ̀dá ọlọ́run tó dáa jù lórí ilẹ̀ ìwọ báyìí báyìí ẹ̀ríṣà bá gbọ́ tí mo lóye pé òun wà lọ́wọ́ nira kí lòun ó ṣe kí o lè ṣe fóun òun ò rọ́mọ bíi anábìrì ẹ̀ríṣà wá sọ àdúrà kan يا خلاق النفس ويا مخلص, مخلص النفس وسكادوا أي وسكادوا أي بايدي نكتي oyún mọ̀lú yẹn ká yí padà ẹnu tó fẹ́ àbí kìíní ẹsẹ̀ tó fẹ́ mú lọ ọkà chíńjì ni ó bá mórí jáde lẹ́sẹ̀ kan náà ti àyíṣà tó bímọ yẹn wọ́ọ́rọ́ báyìí pẹ̀lú yẹn ti wà lọ́wọ́ ìnira tó wà lórí ibùsùn tí ń tí ń tára ní ọkàn dìde ní ń bá ń fẹnu lá ọmọ tó bí bíbà tó yẹ kó ti bí ní wẹ́rẹ́ àwọn ní àmọ́ tọ́ka sábà pé kí yẹn ṣe so kò sí àdúrà kan particularly ṣùgbọ́n àdúrà pọ̀ tí yẹn fi sọ nǹkan di rọrùn níjọ́ táyé bá wà á pè àkíyèsí lórí àwọn abala kan àwọn ìgbìyànjú kan bẹ́ẹ̀ tíyàn gbọ́dọ̀ ṣàṣìṣe lórí ẹ̀ tíyàn sọ pé kí ni ìtumọ̀ eléyìí ẹ̀rí fún àwọn bàbá wa wọn ní túmọ̀ tẹ̀bílá yẹ sàrọ̀ àwọn kan yìí sì ń eré o tí wọ́n ṣe fáyà Al-Qur'ani ni wọ́n hàn tí wọ́n sì fi nǹkan mímọ́ hàn fi ṣẹ́gbin bẹ́ẹ̀ náà wọn làwọn àyà kọ̀ọ̀kan ẹ̀rọ lómi tí wọ́n ní kíní kan ṣe wọ́n kàn lọ wo ìtumọ̀ àyà yẹn níbàámu sí nǹkan tí ẹnìyẹn ń ké pè tó sì ṣe déédéé bí ọlọ́run bá ní wọn náà dínú minal Qur'an ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin ọlọ́run ní tí ó máa jẹ́ wòsàn ètò bẹ nínú al-Qur'an àti wòsàn ọkàn àti wòsàn ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níjẹ́ pásítọ̀ bá wà á lórí eléyìí tó ọ̀pọ̀lọpọ̀ ṣàbábù ní ó lè à kò ń jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́rì kò sí kìnní kan orí papọ̀ ọ̀dọ̀ àwọn sálàf lórí irú àwọn ááyà báyìí tó ṣe kó ní nǹkan ṣe tí ọ̀dẹ̀ sí nǹkan kan tó burú ń bẹ̀ báyìí yóò ẹ pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹni tó ti lọ lú èbó tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ọ̀làkúlóhùn ti lò tó forty years nílùú èbó alhamdulilah fẹrẹsìn gán lọ́dẹ fi súnà yìí ó ní ṣe ọ̀sápẹ̀ mi olóhùn fẹ́ béèrè béèrè tó ń rìnà ó ní wàláhì òun lo àwọn ọdún kan nílùú èbó tó ọdún mẹ́rin àbọ̀dún márùn tí òun ò níwèé ìgbèlú ẹni tí ó sì ní France ẹni tí ó sì níwèé ìgbèlú wọn ò bí dáa kólóhùn drive wọn ò bí dáa kólóhùn kò sáà nílé move lọ́nà tí bí à ń họ́ káàkiri ó ní wọn bàbá òun ti mọkọ wà Nàìjíríà tẹ́lẹ̀ gàgà ń ṣàgbọ̀pọ̀ ńjọ kan ń ṣàṣàlàyé àwọn ṣe ń drive lọ nígbà tí nǹkan ṣe àwọn kan checking point ni nígbà yẹn kì í ṣe pé súnà tí wọn ti mọ súnà òun ti wá gbọ́ pé wọ́n ní tó bá ti rí àwọn tó fẹ́ dá ojú lójú ọ̀nà àbáwọn ọlọ́pàá pé kí n ka àyà tó wà ní sura tó yà sí. waja'alna min bayni aydihim wa min khalfihim fàdà fa ghashayna fahum la yubsirun ó ní wà láyé òun fi àyà ìṣẹ́gun wọ́n sì dọ́dọ̀ wọn báyìí wọ́n sì ní wọ́n sì jẹ́kì wọ́n sì tẹ gíláàsì lọ́dọ̀ wọ́n sì rí nǹkan ṣe ok wò kọ́ra àwọn òbéèrè wí o àwọn èèyàn ṣe ó ń tóun ṣe ẹ̀tún jẹ́ dúdú tóun tún dúdú torí má ti rí dúdú báyìí rẹ̀ ó ó ibùdó yẹn jẹ́ funfun wọn dáwọn èèyàn tí wọ́n mọ̀ funfun ọ̀dàrú àwọn ọmọ ọmọ ìlú wọn mọ̀ checking point ó le ó ló dáhùn lójú pé àyà ìlú làwọn àánú ọlọ́run àyà àṣẹ ọlọ́run ọba ìlú làwọn wọn ní wọn lè kàn o dísìn wọn lè má ka àyà o gbogbo ìgbà tí wọn ní kíní kan checking point àbí kíní kan checking point a ọjà ńlá mi bẹ ilé ayé ní ọ ọ̀hánì kí bọ́lá bá ti eléyìí ti bí súnà wọn bẹ́ẹ̀ àyà al-Qur'an kulluha baraka wàláì alukur'an bẹ́ẹ̀ ni àwọn askar tó wá lọ́sọ̀ òṣìṣẹ́ ńlá Muhammad aleyhisalatu wasalam so gbogbo àwọn kan báyìí tó nìkan ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé mọ̀nà sábà ẹ̀rí kó wà ní súnà náà súnà táwọn yẹn fẹ́ gbéra ń pa yìí bí yẹn bá débi ayé àlìjánná pápá jùlọ mìíràn náfìlà kó ṣe kí ni kó tọrọ àlìjánná kó bá débi ìyá náà ọwọ́ aṣọ kò lè yá náà kọ́dà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni tí ọba débi nǹkan àdánná ẹ wo ànábì Zakariya àsìkò ti tó ni tó ní ọlọ́run bá ní òhun náà lè kà dá Zakariya rọ̀bà ṣèlérí Zakariya rí ẹ Mariama ni ó ní ànára kìhádá gbọ́dọ̀ tí ó gbogbo eléyìí kọ́lá tí wọ́n ní àìndìlá àtọ̀dọ̀ ọlọ́run ọba ni inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab kí ọlọ́run ọba wí hunalika Zakariya kan ṣe kí ni ó tàkù ọ̀pọ̀ ìgbà ah, ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ yóò ló ṣe léyìí ẹ̀sìn wo aya rabbi la tadharni fardan wa anta khayru alwarisi kí ni wàá mú aya yìí kẹ́nìkan ló ń wọ́ ma ìfẹ́ wọ́n náà máa ká aya yìí kí ni ó burú bẹ́ẹ̀ báyìí oore ni. Ànábì Zakariya ni wọ́n ṣe mí náà di àṣọ látàrí ní fardan wà ń ta khayrul warisi jẹ́ kí mi náà jẹ́ wọ́n bí èmi náà nílé mi ló bímọ wọlọ́ba tó tó lóore tó jòun gbogbo kan sóbi láti lọ òun ni pé fún yẹn bá fẹ́ bímọ àbáwọn oríṣiríṣi nǹkan gbogbo àwọn adéyà màtúrọ̀ àmọ́ kí ẹ wá ní ọ̀kan mẹ́sàgì òyìnbó ni ò sẹ́rì fún àmọ́ gbogbo àdúrà dáadáa tó rinlẹ̀ nínú alukur'an pàápàá jùlọ du'awul abiya àdúrà àwọn anábì ọlọ́run wallahu ta'ala ala wa a'lam sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa